والسلام على رسول الله tí asọ́ká àti ìjókòó lọ́nà gbogbo wa kò jẹ́ àná. báàbù tí afẹ́ka yìí báàbù tó yí oṣù lóyún lóyún kan ṣùgbọ́n wàá ní ìyẹn ẹni wọn bá abáṣọ ọmọ ẹ̀kọ́ náà ti sàǹfààní fún gbogbo wa náà. ṣé ẹni tó ṣẹlẹ̀ ẹni bá wù yí ìjọba ẹni bá wà ní ọ̀rẹ́ bẹ́ẹ̀ ni wà ní ẹ̀ àbí kò ṣe bá wọ̀ làwọn lẹ́yìn bàbá wọ̀. ṣùgbọ́n ẹ̀kọ́ sókè rẹ̀ ti bá wù ẹ̀là alákọ̀ọ́sí báyìí ṣe wọ̀. báàbò àlàáfọ́tì bẹ́ẹ̀ sọ. báàbò tó ń sọ̀rọ̀ nípa àwọn àjọ ṣepọ̀ tó wà láàrin ara àjọ ṣepọ̀ wo ló wà láàrin ara. ṣé wàá àjọṣepọ̀ yẹn àjọṣepọ̀ mẹ́rin mẹ́ta àjọṣepọ̀ yẹn mẹ́rin alákọ̀ọ́kọ́ nínú àjọṣepọ̀ yẹn àwọn ní sáńpọ̀ yẹn ní sàmáàlú kí nǹkan ṣe lè yára tàbí ká sọ pé kí nǹkan jẹ́ nǹkan náà lóbi èsì nǹkan náà látara mi ẹlẹ́ẹ̀kejì ni àfẹ́yìntà dáa ní sùn. tí nǹkan jẹ́ ìran kan náà tàjá ìran tí ìran tẹ́lẹ̀ tí ìran bá sí kankan náà ẹlẹ́ẹ̀ẹ́ta òun ni wọ́n tá pè ní àkọ́rùkù 那 ní alákọ̀ọ́dù bẹ́ẹ̀ ní sọ̀rọ̀ àkàkọ̀ tí wọ́n ti láàrin àwọn ará ìtọ́jú mẹ́rẹ̀ẹ́dì láti tó mẹ́ẹ̀ àdìyẹ lágbàjọ ẹ̀ mẹ́ẹ̀ àdìbà láti tó ọ̀ àdìkà lágbàjọ òwe. بارك عام تبارك بي ساعة الحق أنا ليش ما جينا السلام ببارك الحق نعم أي jáde ní ìṣẹ̀lẹ̀ alẹ́ ìṣẹ̀lẹ̀. ṣé wọ́n rí àwọn àlàkùn ó máa wá sí lórí ẹ̀ àárà tí wọ́n jẹ́ lókàn náà jẹ́ bá pàdé ara wọn àwọn kakó jù ẹ̀ dáadáa àárà tí wọ́n jẹ́ lókàn náà jẹ́ bá pàdé ara wọn àwọn kakó jù ẹ̀ dáadáa ara àdúgbò súnmọ́ ara wọn níbi jẹ́ síńdà bí àwọn ẹ̀kọ́ ní àwọn tó jìnà sí àwọn ọmọ ìyẹn ló wá fẹ́ kọ́ wa tóbi lọ pé yẹn lè ṣe bá àti wá ẹsẹ̀ máa kọ́ àbá àbáyé nígbà wà ní sáfù wọn àbọ̀ dáná wà ní ìdí fún ara. tó ń gbé ìsìnkú ọwọ́ àkọ́kọ́ wọn ṣe é mọ̀tọ́ ìmáyìí ní àwọn yàtọ̀ náà sábà ọ́ mọ̀tọ́ ìmáyìí ní كما مقاربا أو يكون كما بمقام دون الصفات بمقام بمتدارسين ثم أول أوصدت عن حقائقي والفضل والفضل والفضل أفهما وأفهما هو بالمثل تعالوا تعالوا تعالوا تعالوا تعالوا تعالوا lórí ìlú Èrí ìfà ìwádìí ọ̀rọ̀ ní tábàkọ̀, àbá nípa ní láàrin ìyí máa ápapọ̀, wà ní yàkóó na máa sọ̀rọ̀ Wà ní yàkóó náà máa sọ̀rọ̀ ìgbàkọ́ rọ́lá wà fífì bá يسألون قضى متقال بين أو يقولون اتفقا مقال بين أو يقولون اتفقا مقال بين أو يقولون اتفقا في مخرج دون الصلاة بالمتعدان سيد ثم انتقل أول مسلم فصل سميا أو شركا أو بعد في كل فقل كل كبير وفقير مدرك ó lè gbé nítorí ìfà wẹ́lú màkọ́ọ́nù. سقط حقان إلي سقط الحقان ثم لك وعرف من يبقى يعلم استبقوا المقال والصفات أي اتحد مخرج وصفات مخرج الصفات yóò jẹ pọ́sibú bára fún akéèké náà tọ́lá yẹn onífàyè nìkan á lè fi ìmọ̀ orúkọ tó lẹ́sìn sí ká pé owó àwọn méjèèjì lórí ká sọ̀rọ̀ ní ìlà sára ẹ̀ lọ́sẹ̀ àásà ìṣe báyìí náà mọ̀ àrùfáàrí mùsàmáàdìlà àrùfáàrí tó jẹ́ ìlà tó ti mọ̀. ó ní wàá yíyà fún un náà màkúrọ́jà bàbá ọ̀rọ̀ ó ní ṣùgbọ́n tí wọ́n bá súnmọ́ra wọn ní lókè wáyé àkójọ máa kọjá nípa kọ́ wọ́n tún máa rà wọ́n wọ́n tún ṣìfà wọ́n tún àkọlù ṣìfà ó túmọ̀ sí kí wọ́n akọ́jọ ìjọba tí kọ̀ lọ. lókè sàkọ́rọ̀ bá fi máa mọ̀ ẹ̀jẹ̀ kan tó tún máa rà wọ́n wọ́n tún àlàfà lókè wáyé àkójọ máa kọjá nípa kọ́ wọ́n tún ṣìfà tààrà sífà kọ́ ọ̀rọ̀ bá wà sọ̀rọ̀ dáhùn sífà ẹ̀sẹ̀ láàbù sífà kọ́ ọ̀rọ̀ tó náà lè wà kọ́ ọ̀rọ̀ tó lè wà tó dé yóò lápò wá áàfù wọn alajẹ sáàfù wọn ni kọ́ ọ̀rọ̀ bẹ̀rẹ̀ tàbí mo kọ́ ọ̀rọ̀ bẹ̀rẹ̀ nítorí sífà kọ́ ọ̀rọ̀ tó wà náà. Ráyẹ̀ ni, àwọn yàgò ìsámà kọ́ wọ́n pàdé sí ìmákọ̀rọ̀ níbi ìmákọ̀rọ̀ jù èyí tí wọ́n ti ń dájú yóò lè ṣèfà ọ̀rọ̀ ṣèfà ó sì mọ̀ sí ìmákọ̀rọ̀ jù wọn ìjà kan lọ ṣèfà yà ẹ wá mọ̀ sọ pé tó a sọ pé tàwa náà. اللذان تقاربا وأخرجهما الصلاة. sífà àbí gbé àwọn ọmọ sọ̀rọ̀ ẹgbẹ́ tí wọ́n fẹ́ làbá sí ìbá mi sífà. Akẹ́lẹ́ ọ ìbá mi sífà. Sọ àwọn tí ra àtẹ̀sí ìgbà máa sọ pé wọ́n fẹ́ làbá ọjà kò wọlé lọ. Sọ́jà ẹ̀yìn. Ìtàhàdà wọn kọjá wọ́n fẹ́ làbá ìbá mi sífà. Yé tó ṣe torí ta bá lọ pé ṣe pàtó àbájẹ́ tó ṣe kó lé ṣe pàtó ó lè rí títí pọ̀ ó wà nínú náà wọ́n ní àjọ̀tún yẹn níbi yẹn ní ọ̀sán yìí pé yìlá kọba mùsàfà ìbẹ́yìn mọ́ ìbẹ́yìn níta ní sọ́mọ̀ yìí sájà náà àwọn àlùkò lè ṣùgbọ́n tó bá ti pé àlàáfíà àkọ́kọ́ nínú méjèèjì tó padà ara méjì méjèèjì padà ó bá dà sókè kí ẹlẹ́sìn wá lè wọ́n mú ní haraka àmọ́ ìní àṣọ̀bí. sẹ́rí ìgbìmọ̀ ẹjẹ́ ìtúbi orin ẹ̀dí ẹ̀dí wọ́n sàlàyé fún mi nípa. lórí ìdí ń sọ ẹni pé ìdìbò àwọn àwọn ìṣẹ̀lẹ̀ ìlú wa ìdìbò àwọn àkọọ́lù bẹ́ẹ̀ ìlú wa ìdìbò àwọn ìtajà ìṣẹ̀lẹ̀ ìlú wa ìjọkùn sí ìdìbò àwọn ìtàbá ìṣẹ̀lẹ̀ níbi ìtàbá ìlú wa tó nítorí pé kò ẹ̀kọ́ tó jẹ́ tó alẹ́ ta. tó jẹ́ jẹ́wọ́ ayé. الرجلان الصغير sọ́ra ẹ̀sìn ọ̀nà àwọn ìṣẹ̀lá tó jẹ́ pé sọ̀rọ̀ yìí òun ní sálá ọ̀nà tẹ́lẹ̀ tí kò gbà hàrọ̀. ìyọ́ tó bá yẹ pé alákọ̀ọ́kọ́ hàrọ̀ kà ẹlẹ́kìtì kà hàrọ̀ kà ọ̀nà àwọn ìṣẹ̀lá ìṣẹ̀lẹ̀ ní ẹni tó pé tó ń mọ̀ àwùjọ ìṣẹ̀lá ìṣàpáàlì tàbí àwọn ará tó ní kéèké ní hàrọ̀ kà tó di sálá ọ̀kọ̀ hàrọ̀ kà tẹ́lẹ̀ kejì náà dà hàrọ̀ kà tó jẹ́ tèèlìmà méjèèjì pàtó ó lò kẹ̀kẹ́ ajẹ́ wípé yọmọ jẹ́ mùsàmá ti lánàá àgbẹ̀bí mùsàkọ́ ìbáàlú àgbẹ̀bí àti mùsàjá nìkan àgbẹ̀bí sẹ́rí tó bí àgbẹ̀bí ìjẹ́mẹ́tẹ̀ kan ló bá lọ. só ti jẹ́ nígbà yẹn a ní mùsàmá ti lánàá ọ̀sọ̀bí oníkàlà náà pọ̀ kó gbà kílẹ̀ gbà kárọ̀kà. Ani ní mùsàmáàtì láti ìṣẹ̀lẹ̀ ìtúnyẹ̀ ìgbàhàwọ̀ a ní mùsàkọ́ọ̀rì báyìí sọ̀dẹ̀ ìdẹ́kù mùsàkọ́ọ̀rì báyìí ìdẹ́kù mùsàjáde báyìí sọ̀dẹ̀ àti mùsàjáde báyìí. tó dé wọ́n ní wọ́n ti kúlò ń kàkẹ́ ní gbogbo ẹ̀ ní kàkẹ́ wọ́n fà á báyìí wọ́n bẹ̀rẹ̀ wọ́n lọ́ọ́ kéré ìwọ̀sọ̀ yìí pẹ̀lú àkọ́bí àtúmọ̀lọ́mọ àpèjúwe. ó tún wá ìgbọ̀n tí ọ̀sọ̀ ogun ní mọ̀tàmáàtì láàrin àlùmọ́pà mọ̀tàmáàtì láàrin àlùmọ́pà mọ̀tàkọ́ ìbáyé àlùmọ́pà àti mọ̀tàbá àyàfi mọ̀tàjá ìbáyé ìyẹn ní ìgbà tó bá ti fi ara bí àkọ́kọ́ da òtún yẹn ní báwo tí a rà bí àkọ́kọ́ tó bá ta ìṣòkò tẹ́lẹ̀ tó ti ta àrọ̀ ìtàmọ́sí láàrín sọ̀rọ̀ tó bá ṣe wí pé alákọ̀ọ́kọ́ òun ló ta àrọ̀ tẹ́lẹ̀ tó ní àtúntò ta ìtàmọ́sí láàrín àtẹ̀yìn àti mọ̀tàkọ́ọ̀lù máa ń tẹ̀lé àti mọ̀tàjáde tó dé wà ìyọ̀ tó bá ṣe wí pé alákọ̀ọ́kọ́ ti àrọ̀ ẹlẹ́gbẹ̀ẹ́ kan kò sọ yẹ ní làwọn tó ní àlùfáà. ẹ tí méjèèjì máa ta ṣàrùkà tẹ̀lé tí alákọ̀ọ́ wa ta ṣàrùkà tẹ́lẹ̀ tí wọ́n ta ṣàrùkà tó ta. Tẹ̀wá ló ń tún láti yẹn náà kò rí ìwọ́n tó dá àwùjọ ní òjò ọ̀sọ́sọ́gbó náà wà. Nítorí wípé ìdájọ́ rẹ̀ ṣe ń bọ̀. Ìdájọ́ ọ̀dọ́ mọ̀tà bá ìdá rẹ̀. Tọkọtọ yẹn náà torí pé ìwọ̀n náà yóò há. Tẹ̀wá yẹn. Tẹ̀wá yẹn àti àti bá a ti máa ń ṣe ìdìbò ọ̀fẹ́ láwọn bẹ̀rẹ̀ lọ́la tó ṣe láwọn bẹ̀rẹ̀ lọ́la màṣọ àyẹ̀ lọ́la nígbà tó ń bẹ bá ìgbẹ́ lọ pẹ̀lú wa. Thank you tó ibi tá a ti lọ lẹ́yìn pẹ̀lú ọ̀rọ̀ àwọn ẹ̀ka àpárẹ̀ àti ìgbìmọ̀ ní mo ti lò. ẹ ẹ àmì ìjà àṣà ìgbà ẹ̀sìn ọ̀la ayẹ̀ tó jà náà ló